náà ìbéèrè nípa àwọn ẹ̀kọ́ tí a máa ń gbé lọ fún ìyàwó tí a máa ń gbà lọ́wọ́ ara wa yìí ẹ tó bá jẹ́ mùsùlùmí dáadáa tó bá gbọ́yé ohun tó ṣe pàtàkì òun ni mahar òun ni bí islam làbọ̀ wá lọ́rùn pé ká gbà ká sùn fún ẹ̀ ní eléyìí sì ìyàwó lónìí gbogbo yòókù tá a ṣe tó jẹ́ nínú àṣà ìyá sí wà látọ̀ àṣírò ká ṣèdẹ̀kù ká má fi ìlera lára gbogbo tá a bá fẹ́ ní kí ọkọ mú wa kó jẹ́ ohun tó máa rọ̀ lọ́rùn kó má jẹun tó ní lára tí wọ́n bá béèrè àwọn ẹ̀bùn kan lọ́wọ́ ọkọ tó bá ní agbára jù bẹ́ẹ̀ lọ ó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ torí pé ohun tí wọ́n fẹ́ fún yìí kò sírú ẹ̀bùn tó lè gbé lọ tó lè ṣe déédé òdiwọ̀n àwa táwa fẹ́ gbẹ̀bùn lọ́wọ́ ọkùnrin káwa náà ṣọ́ra ká mọ̀ pé ọmọbìnrin tá ń gbé fún ọkọ yìí àmọ́ náà ni ó gbọ́dọ̀ mójútó ìṣàmójútó ẹ̀ gbọ́dọ̀ ṣe pàtàkì síwájú tó fẹ́ gbé wáyé lọ ká dẹ̀ mọ̀ wípé ojúṣe ni ó ń gbà àwọn bùkátà tá a ti ń gbọ́ lórí ọmọ ìtẹ́lẹ̀ OGPT ẹ̀nìyẹn gbogbo àwọn ọ̀nà tá a fi bí lébọ̀ ara wa yìí ó padà ń di fítínà tó fi jẹ́ pé nìka ó wá ń dènìra gbogbo ìgbà tí nìka tó bá sì ti dènìra sínà ìmáṣeṣìnà á di tá a gbọ́ pọ̀ láwùjọ ọlọ́run àìpéjọ tó má ṣe ìlàwà ń bẹ́ẹ̀.